alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi biyadihi tadibiru kulli shay ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní ìdarí gbogbo nǹkan wà wasalaatu wasalaamu ala rasulillah àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọba anabi wa muhammad àti gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sọhábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹyọmọ ayá mi nínú gbàgbọ́ ẹ̀sìn èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ni ọ̀kan nínú àwọn ẹbọ kéékèèké tó pé kọ̀yọ̀yàn kó nu Islam àmọ́ yóò mú yàn lọ́rùn tó wà lìjànà ẹbọ ni àmọ́ ẹbọ kékeré ni òun náà ni àtàtọ́yọ̀rọ̀ ètí wọ́n ń pè ní tàtọ́yọ̀rọ̀ wọ́n tàṣà umu bil àṣìyá ìlìmọ̀rì ìyá òun náà ni ìmáàrò èrò burúkú síra ẹni látara nǹkan tá a àbí nǹkan tá a gbọ́ minal makhluqat lọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá t'Ọlọ́run dá wal i'timadu alayha káwá gbára lé nǹkan náà pé n ta rí yìí aburú ọ̀sẹ̀lẹ̀ sí ni ni n ta rí yìí oore ń bọ̀ ni t'Ọlọ́run ọba ò sì fìdí ẹ̀ múlẹ̀ nínú alukur'an àti sunna ọlọ́run ọ̀sàlàyé nǹkan kan lérí àṣà ni òrìṣà ni tọ́jẹ́ pé àwa fúnra wa náà ìlà máa fa àwọn nǹkan yìí dájọ́ tí ó ṣẹlẹ̀ nínú ayé wa asluhu ma'khudhu min at-tayr ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n mú látara ẹyẹ ni àwọn lárúbáwá kó tó di pé wọ́n gba islam lásìkò ìgbà tí wọ́n wà ní jahiliya nínú àyèmọ̀ kan wọ́n mú ẹyẹ dání báyìí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan nínú ayé wọn wọ́n wàá tú ẹyẹ náà lẹ̀ tó bá gba ọ̀tún àjẹpẹ́yìn tí wọ́n fẹ́ ṣe yẹn nǹkan wọn dáa tẹ̀yìn ẹ bá sáré gbòsì ajẹ́pẹ́ nǹkan yìí ò ní dáa wọ́n wà padà lé òun ní ṣe nǹkan náà ẹ̀sìn Islam wa dé ó wá sọ fún wa yìí pé ntí ó da àti ntí ò ní da ọwọ́ Ọlọ́run nìkan ló ṣe é rí àtàtọ́ yorùbá wì í máa ń fi ẹyẹ àbí nǹkan mìíràn tọ́lọ́wọ́n bá dá ká máa fi darí ìgbésí ayé wa ó wà nínú àwọn ìbọ̀rìṣà àwọn ìjọ Fáráò tí alukurani sì ń sọ fún wa yìí pé aburú ni ìbọ̀rìṣà pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́run ọba ń sọ báyìí. a'udhu billahi minash shaitanir rajim. fa'idha ja'atuhumul hasana ọlọ́run ọba láwọn ìjọ Fáráò tí oore bá wá bá wọn tó jò ń rọ̀ tí gbogbo nǹkan ń fún wọn. qalu lana hadhihi wọ́n ní àwa náà lálẹ́ tọ́ sí gbogbo àwọn oore yìí àwa náà ló yẹ kọ́lọ́hún ṣe fún wa in tusibhum sayyi'a táburú kan bá wà ṣẹlẹ̀ sí wọn yatayyaru bi Musa wa man ma'ah wọ́n máa wá ro èrò burúkú síra wọn yìí pé aburú tó ṣẹlẹ̀ yìí Musa tó dé sáàrin wa lọ́jọ́ ṣẹlẹ̀ o bí ó bá sí Musa ń lù ní ìbá ti ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé Musa tá a jírí láàárọ̀ yìí àtàwọn ọjọ́ rẹ̀ ẹni àyíjírí ni wọ́n rírí tá a rí wọn lọ́jà burú yọ̀ ṣẹlẹ̀ sí wa o ọlọ́run ọba ń fún wọn lésì ọlọ́run ọba ní alá innama ta'iruhum indallah ọlọ́run ọba ní mùsíbà tó wá bá wọn aburú tó wá bá wọn yẹn látọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí sàtọ̀dọ̀ musa kìí ṣe musa tí wọ́n rí àtàwọn ọjọ́ rẹ̀ ni walakinna aktharahum la ya'lamun ọlọ́run lámọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn mọ̀ wọn mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan lórí wà nítorí ṣe bá ní láburú ọ̀dọ̀ ọlọ́run nìkan ní ti máa wá aya tá a kà yìí ọ wà nínú suratul A'raf aya one thirty one fiqhu dalil kí ni àgbọ́yé tá a rí lábẹ́ ẹ̀rí yìí òun náà ni pé ntọ́lọ́ndá kò lè fara níní rírí ntọ́lọ́ndá àbí ìgbóhùn ntọ́lọ́ndá kò lè fara níní bẹ́ẹ̀ ni kò lè ṣeni láǹfààní dáadáa taburú kìí wá látọ̀dọ̀ ẹnìkankan látọ̀dọ̀ Allah ni tí máa wá báyìí látara bẹ́ẹ̀ èmi yàn balẹ̀ èyí ó sì máa bẹ Ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún àwọn sahaba anabi láwọn kankan bẹ tó jẹ́ pé kò ṣẹlẹ̀ tẹ́ ẹ̀rù pé ṣẹlẹ̀ anabi ni la aduwa kẹ́ ẹ máa sọ pé àárẹ̀ yóò dìídì kú òǹlu kan bọ́ọ̀lù kan anabi ni kò sì ti ń jẹ́ wàlà tíyàrá kẹ́ ẹ máa fi ẹyẹ kẹ́ ẹ fi darí ìgbésí ayé yín ipe ẹyẹ yín nígbà tó ti fò sọ́tún ibi à ń lọ yọ̀ da nígbà ẹyẹ yìí ti fò sósì ibi tá à ń lọ òní da kọ́ wa padà lé nítorí ẹ̀ anábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ la haqiqata laha anábì ní irọ́ lásán ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wala hama kò sí ti ń jẹ́ ẹyẹ hama ẹyẹ hama yìí náà pè ní búma àwọn Lárúbáwá wọn nígbàgbọ́ nú ẹ̀ pé tí búma tá à ń pè ní hama yìí tọ́ba ilé dúró sérí ilé kan lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n gbà pé baálé lẹ́yìn ó kú abẹ́nìkan nínú àwọn tí wọ́n ń gbénu lé náà ẹ̀rù máa wá bá wọn anabi ni ha ma ìjọ tẹ́ kú ọwọ́ lọ́n lọ́wọ́ anabi ni wàlá sọ́fàr bẹ́ẹ̀ ni oṣù sọ́fàr tẹ́rù máa ń bà yín bẹ̀ ẹ̀ ní sẹ́rìn àjò ẹ̀ ní ṣe bísínẹ́sì ń bẹ̀ ẹ̀ ní ṣòwò ẹ̀ ní fẹ́yàwó ń bẹ̀ ẹ̀ ní sì nǹkan rí ń bẹ̀ torí wọ́n gbà pé oṣù sọ́fàr oṣù wa burú ni anabi ni wàlá sọ́fàr anabi kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò kan tí ò sí dáadáa ń bẹ̀ ọlọ́run ló gbogbo oṣù gẹ́gẹ́ bí àwa náà ṣe nígbàgbọ́ nínú àláàdá tiwa nílẹ̀ yorùbá ń bí ipe gbogbo oṣù tó ti ní bàbà october november december àyè travel ńbẹ ẹni bá travel aburú ṣe o ọlọmọdé december ó di wa lẹ́rù lọ o december yàtọ̀ sí gbogbo oṣù yòókù ọlọ́wọ́n bá ń sọ nínú quran gbogbo yìí tá à ń sọ yìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílé ayé ọwọ́ ọlọ́run ló wà Allah ni wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu ọlọ́run ọba ní tí Allah bá gba yín mú pẹ̀lú ìnira kò sẹ́nìkan tó lè yọ yín kúrò ní ìnira yìí lẹ́yìn ọlọ́run. wa in yuridika bi khairin fala radda li fadli ọlọ́run ọba yín tó bá fẹ́ ta yín lọ́rẹ tó fẹ́ ṣe yín lóore kò sẹ́nìkan nù tó dá tí ó dà padà má fẹ̀mí sára nǹkan mọ́ lẹ́yìn ọlọ́run suratu Yunus aya one oh seven àgbọ́yé gbọ́ lábẹ́ aya yìí ni òun náà ni pé oore ò kankan bẹ́ẹ̀ laburú ò kankan nínú tọ́lọ̀ ń dá ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti máa ń wá ọlọ́run láà máa bẹ̀ fóore òun láà máa fi wà sọ̀mí aburú àti yàrá tó ṣerékù ẹni bá ti wá ní ìgbàgbọ́ ipe kìnnì kan tóun bá ti rí lòun máa fi darí ayé òun ní ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́ anabi làmẹ́lẹ̀ anabi àti yàrá tó ṣerékù anabi ni máa ń fẹ́ yẹ darí ìgbésí ayé ni àbí nǹkan mí náà anabi ni ẹbọ ni o àti yàrá tó ṣerékù àti yàrá tó ṣerékù anabi kúrò ẹlẹ́mẹ̀ẹ́ta kọ́lọ́mọ́sá sọ ní bẹ́ẹ̀ fíkẹ́ òdẹ́lì kí lianna fi dhalika ta'alluqan bi ghayri Allah nítorí pé a ti so ẹ̀mí wa mẹ́ni tí ì sọ ọlọ́run ọba yín tá a ti so ẹ̀mí mọ́ yìí kò nípa kankan tó lè kó níbi bá a ṣe róore àti bí aburú ṣe ṣe wá òun gan fúnra ara rẹ̀ ìtọ́lọ́run ọba dání alikathiru mi muslimi biladi Yorùbá yushrikuna billahi bitatayyur léyìí tí ò rújú Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwa tá wa ní mùsùlùmí à ń fi abala yìí à ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba lábala tàtọ́ yòrò à ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba látara pé a máa fi àwọn kankan darí ayé wa a máa fi dìtámì oore tí ó ṣẹlẹ̀ sí wa bàbúrú tí ó ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa aláwọn ẹyẹ kan lẹ̀ yorùbá tó ti ké lérí ilé gbogbo wa la máa gbọ̀n lérò ọmọ bá wa ìpè ha ẹ múra síra yín o ẹ má dúró o ẹyẹ yìí ayẹri lọ́sàn-án o ẹyẹ tó wà lérí ilé yìí ẹnìkan ó kú ni o wọ́n ní má darẹ̀ ẹ̀ láàmú ọlọ́run ti kọjọ́ tó kù kòyótòl ankabot nílẹ̀ yorùbá a ti ní ìgbàgbọ́ pé ẹ òwò aláǹtakùn ẹni tí máa ti ń lọ tó wà aláǹtakùn bá ti dí lójú ọ̀nà àbówé máa la aburú òsì òsì ọ̀tá ọ̀rọ̀ rẹ̀ ó dàrú àwọn àlùfáà ẹ̀sìn ni mùsùlùmí nígbàgbọ́ bẹ́ẹ̀ aláǹtakùn rìn lọ ń wa ti ọ̀jẹ̀ ẹ lọ ìwọ náà ń wa tọ́ ọ̀jẹ̀ lọ ni ẹ̀dá lẹ́yìn méjèèjì èrè aláǹtakùn àti òwú tí ó ń ta e, kò ní ìkankan ṣe pẹ̀lú ayé rẹ̀ mọ́dàrẹ́ ẹ̀ láàmú látòní lọ ee wàhálà ti dé o ó wàhálà ń takùn ní àwọn àlùfáà ní nínú aburú tí máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ẹ̀ òun náà ni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí bá ń jáde ńlẹ̀ tó bá fẹsẹ̀ ọ̀tún kọ àníbi tá à lọ yọ da ẹsẹ̀ ti sọ bẹ́ẹ̀ tó bá òsì kọ a àní ẹ má jẹ́ àlọ́ o ibi à ń lọ ni kò ní í dá o òwò tá a fẹ́ ṣe ni àní rójútu ẹ o aburú ni o yóò sì padà lé tá à sọ fún pa burú ni ẹbọ ni nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni tí obìnrin bá pamọ́ sẹ́yìn tọmọ yẹn wá jábọ́lẹ̀ wọ́n wàá sọ fún un pé haa yóò láwọn ẹbọ kan tí ó ṣe o àwọn ètùtù kan bẹ tó gbọ́dọ̀ ṣe o tí ó bá ṣe ọkọ méje ni ó kú márábìnrin lérí o tí ó bá ṣe ọkọ méje lárábìnrin yẹn fẹ́ wọ́n máa kú léra wọn ni ó bá sì jẹ́ ọkùnrin náà ìyàwó méje ni ó fẹ́ sì máa kú léra wọn ni àfi tó bá lọ lè ṣe ẹbọ yìí wọ mùsùlùmí òní kankan tó ṣe tọmọ bá ti bọ́lẹ̀ ó sì gbọ́ ọmọ rẹ ọlọ́lẹ̀ sànù ọmọ bá tiẹ̀ lọ òní nígbàgbọ́ mbẹ́ nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a ní sẹ́rí ìyàwó mi ní ilẹ̀ fi ṣeré o ẹsẹ̀ rẹ̀ dá o nígbà tí mo fẹ́ òun ni mo ra mọ́tò nígbà mo fẹ́ ni mo kọ́lé nígbà mo fẹ́ ni wọ́n fún mi promotion bí iṣẹ́ ẹ dákun kí lọ́ọ́ èmi ọkọ̀ ọlẹ̀ ni o nígbà tí fẹ́ nìkan ti ń dàrú àwọn àlùfáà ní dáadáa àtàbúrú kò sí lára obìnrin ọ̀dọ̀ ọlọ́run ló wà ẹ má dara yín láàmú ẹ má gbé wàhálà sínú ayé yín nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni tí abábímọ ìbejì wọ́n wàá sọ fún ẹni yìí pé ìbejì tó bí ọ̀ràn yẹn ni kọ́ máa ń ṣe ẹ̀wà fún lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀ràn yẹn ni kọ́ máa gbé wọn gba báárà ìbá jẹ́ mílíọ̀nìyà yóò wọ sọ àlòkù kan ni yóò lọ lùkàn àbí kọ́ lọ àdúgbò tí mo ti mọ̀ yóò máa ní ẹ̀ta méjì lọ́rẹ́ o ẹ̀ta méjì lọ́rẹ́ o nítorí kọ́ mọ́ bá kú sọ̀rọ̀ mọ́ ni ọlọ́run ló fún ọ ẹ̀wà ò lè dá dúkọ́ mọ́ kú bẹ́ẹ̀ ni bàárà tó ń tọrọ fún wọn èyí ò ní kẹ́mi wọn gùn ọlọ́run ọba àlá ló fún ọ òun náà ni ó sì wò mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ní pa ọmọ bèjì yín o ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo kádàrá wa ọlọ́run ọba ní kulla yusibana illa ma kataballahu lana eré anabi sọ fún wọn yìí pé kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó bá wa ntọ́lọ́wọ́n bá kọ ní ó bá wa ntọ́lọ́wọ́n bá kọ ní ó ṣẹ ó wà Maulana ọba yìí lọ́ba wa ẹ̀já dìmọ́ lọ́wọ́n ba ká gbogbo àwọn ìdẹ́rùbà shaitan ìdẹ́rùbà àwọn àlìjẹ̀nu tí máa ń dẹ́rùbà wa nínú ayé wa suratu tauba aya fifty one nílẹ̀ yorùbá nínú àwọn tàtọ́ yòrò wọ́n ní ẹni tọ́lọ́wọ́n bá kádàrà tó kú sínú omi gbogbo àwọn properties rẹ̀ gbogbo àwọn dúkìá rẹ̀ náà ẹ kó wá síbẹ̀ ẹ sìn òun náà papọ̀ nítorí àkúfà o kó má jẹ́ pé ẹlòmínú tó máa tẹ̀lé nínú ẹbí wọn lé léyìn wọn ní àlọ́ lásán kò sì ti ń jẹ́bẹ̀ nínú Islam nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ Yorùbá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàárọ̀ Monday pẹ́ bá fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ yóò máa wá sọ fún yín pé òun ò lè ta wín o òun ò lè ta wín o ọ̀sàárọ̀ Monday o ọ̀sàárọ̀ Monday o ẹsẹ̀ fi kankan sẹ̀wọ́n gbogbo ọ̀sẹ̀ yẹn ẹ eh, òun ò ní rówó ẹ eh, àwọn mìíràn ló wọ́n máa ta ìgbàgbọ́ yìí tàtọ́ yòrò ni ọwọ́ làwọn ọba lówó wà àtọ̀rọ̀rù tàtọ́ yòrò gbogbo ẹni tí ó bá ní ìbọ̀rìṣà yìí lára tá a sì sọ fún un tí ó gbọ́ kó lè mọ̀ pé al-ishraku billah alákọ̀ọ́kọ́ tóun dánwò ni pé òun ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run òun gbà pé agbára kan tó ń bẹ lọ́wọ́ ntọ́lọ̀ ń dá léyìí tí máa ń kọ̀ǹtúrò rẹ̀ àtàbúrú yàtọ̀ sọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àdánwò tí wọ́n bẹ ni tí bá ní tàtọ́ yòrò la òun náà ni pé yọ́ọ́ máa dààmú ẹ̀rù ọ́ máa bà á èrò kèrò ní dojoojúmọ́ látara ní tó ti rí àti ní tó ti gbọ́ ẹnì yóò kó rẹ̀ sínú yọnu yóò wá fà á rẹ̀ yóò fà wàhálà fún ní ayé kò ní sinmi. ẹlẹ́ẹ̀kẹta nígbà míì yóò máa ṣokùnfà òfò àti wàhálà fún nínú ọjà rẹ̀ àbí nínú ìrìn àjò rẹ̀ léyìí tó pé òré wà ń bẹ̀ àwọn àlùjànnú burúkú àwọn ni wọ́n darí aláǹtakùn lọ́wájú rẹ̀ wọ́n sì fi dá padà wálé yóò wá ṣòfò gbogbo tó kó ní ọlọ́mọṣẹ́ sọ ní ètò gàdúmbẹ̀ náà ni pé bàbá wa kú tó túbà ọ̀ wọ̀nà kò tó wọlé jẹ́nà ẹ̀rí gbogbo àwa tó jẹ́ pé a ti wà nínú de tàtọ́ yọ̀ nínú èrò wa ìnáwó ní superstition ee gbogbo àwọn nǹkan tí ò rí tí ò rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba ò sọ fún wa pé bẹ́ẹ̀ lórí tá a fi dira wa tá a fi darí ayé ara wa tá a bá ti tó bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tá a ṣe mọ́ ọlọ́wọ́n ṣàforíjì èyí tó ti lọ ọlọ́wọ́n ṣàforíjì ẹ̀ fún wa a tún tẹ̀síwájú níjọ́ mẹ́jọ afásitì kò yí bẹ́ẹ̀ lọ́wọ́n kọ́lọ́mọ́sà ṣàforíjì fún wa فاستغفر الله إنه هو الغفور الرحيم